Oyún náà wẹ̀ fún yáyà fọ́lá tó kúkú tó fọ́ two million. Nígbà yìí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ ọ̀nà. Ní ọdún ìsì. Yes. Twenty twenty three. Gbogbo ẹ̀ na gbogbo tẹ́. Àyà máa ń lọ sí ìgbà kan. Thank you.

ofu ofu enyi klọb meriri ya na klọb eburu 2 million dollars ka nna agwa gị life and direct <laughs> ọ bụ chaịs